ṣẹ́yìn náà ti gbóhun tó ṣẹlẹ̀ láàrin fúnkẹ́ akíndélé àti bàbá àwọn ọmọ ẹ̀ ọ̀pọ̀ ọgbà ló jẹ́ pé táwọn tọkọtaya kan bá ti pín gàrí tí wọ́n ti jáwèé ìkọ̀sílẹ̀ fún ara wọn ọ̀tá ni wọ́n máa ń bára wọn ṣe wọn ò ní kíra wọn mọ́ kódà bí wọ́n bá pàdé lóde níṣe ni wọ́n máa ń yí ara wọn sílẹ̀ tàbí kí wọ́n sá fún ara wọn bóyá ohun táwọn èèyàn ń retí rèé láàrin fúnkẹ́ akíndélé gbajúgbajà ìràwọ̀ òṣèré tíátà ilé wa táwọn èèyàn mọ̀ sí Jennifer tàbí Sulia pẹ̀lú ọkọ rẹ̀ àtijọ́ Abdulrasheed Bello tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ JJC Skills tóun náà máa ń kọrin tó sì tún máa ń kọ ìtàn nǹkan bí ọdún méjì sẹ́yìn làwọn méjèèjì kéde lórí ẹ̀rọ ayélujára kó wá wọn pé àwọn ti pinnu láti fòpin sí ìgbéyàwó àwọn torí àjọṣe náà kò rọgbọn mọ́ wọ́n ní gbogbo ọgbọ́n táwọn lè dá sí i kó lè tọ́jọ́ làwọn ti dá àwọn tó sì lè dá sí i náà ti sọ sí i àmọ́ níṣe ni gbogbo ìsapá ọ̀hún já sí pàbó torí ẹ̀ àwọn ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ o àtìgbà náà sì làwọn méjèèjì kò ti wà papọ̀ tàbí ya fọ́tò papọ̀ bẹ́ẹ̀ ni òpin dé bá gbogbo ohun tí wọ́n jọ máa ń ṣe lórí ẹ̀rọ ayélujára àmọ́ láìpẹ́ yìí ni tọkọtaya yìí tún fojú kanra wọn níbi ayẹyẹ ìfihàn fíìmù orí tẹlifíṣàn kan tí Fúnkẹ́ Akíndélé ṣẹ̀ṣẹ̀ parí iṣẹ́ lórí rẹ̀ tí wọ́n sì ń ṣe ìkójáde rẹ̀ bàbá àbejì ìyẹn ọkọ fúnkẹ́ náà wà níbẹ̀ ó sì múra dáadáa báwọn méjèèjì ṣe ríra wọn ni wọ́n so mọ́ ara wọn gbàgì tí wọ́n gbára wọn mọ́ra pinpin wọ́n rẹ́rìn-ín àríndọ́kàn síra wọn bẹ́ẹ̀ ni wọ́n fetí kọ ara wọn létí wọ́n ń sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ wọ́n tún wojú ara wọn wọ́n sì jọ bú sẹ́rìn ayọ̀ àfi bíi pé kò síjà kankan láàrin àwọn méjèèjì tẹ́lẹ̀ nígbà tó tún ṣe díẹ̀ àwọn méjèèjì bá ara wọn jó àwọn olólùfẹ́ wọn kò sì jẹ́ kíjó náà ṣòfò wọ́n bá wọn fẹsẹ̀ rájó papọ̀ bẹ́ẹ̀ ni bàbá àbejì àtìyá àbejì yìí ń di ara wọn lọ́wọ́ mú bíi táyé kẹ́yìn lẹ́ẹ̀mẹwàá tí ayọ̀ sì hàn lójú wọn ṣé yóò bá bọ̀ wọ́n lọ́jà tọmọ bá ti wọ̀ òkúta ti bá a. ọ̀rọ̀ yìí ti mú káwọn èèyàn bẹ̀rẹ̀ sí í kan sára sí fúnkẹ́ akíndélé àti ọkọ ẹ̀ fún bí wọ́n ṣe lẹ́mìí rere síra wọn bí wọn ò tiẹ̀ ṣe lọ́kọ láya mọ́ wọn kò jẹ́ kí èyí torí ẹ̀ bá àjọṣe tó wà láàrin wọn jẹ́ wọ́n ní àpẹẹrẹ àtàtà làwọn méjèèjì fi lélẹ̀ yẹn àwọn kan tiẹ̀ tún sọ pé ahọ́n àtẹ̀yìn lè jà kí wọ́n parí ẹ̀ ló dáa wọ́n ní inú àwọn yóò dùn jọjọ bí ìyá àbejì bá tún padà di ìyàwó lọ́ọ̀dẹ bàbá àbejì lẹ́ẹ̀kan sí i. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.